orin jẹ́ ohun kan tó wà nínú ọkọ̀ mi tí mo ti ń fi gbogbo ṣe ẹ nígbà tí mo wà ní UK ńgbà yẹn onígbà kan tẹ́ pé níbi àwọn orí pápá tàbá ti ń gbá bọ̀ tí wọ́n fi ń ṣe gbá ṣàwò kan kọrin gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ṣe ń lọ nígbà yẹn nígbà kan mo fi bẹ́ẹ̀ fojú sunwọ̀n sórí orin dáadáa pé báwo mo fẹ́ ṣe mo kọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo yẹn ni lọ́wọ́lọ́wọ́ báyìí afrobeat jẹ́ ohun kan tí mo fẹ́ràn mo nímọ̀ dáradára nípa rẹ̀ kò ṣe ohun tí n bá fẹ́ràn rẹ̀ dandan ni kí n ṣe dandan ni kí n ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n níwọ̀n gbà tí n bá ti fẹ́ràn rẹ̀ dáadáa ohun tí mo ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni orin ọ́díò tí mo fi lélẹ̀ bíi oṣù mẹ́ta sẹ́yìn sí oṣù méjì sẹ́yìn ṣáà tí a fi sí orí ayélujára lọ́wọ́lọ́wọ́ àmọ́ tí ní bí orin méjì fídíò tí mo fi tí mo gbé síta láìpẹ́ ìnáwó ni jẹ́jẹ́ tí mo gbé ká ìgbà tí mo wà ní UK gẹ́gẹ́ bí ó ṣe gbogbo ẹ̀ ṣe lọ nìyẹn gẹ́gẹ́ bí lọ láti àwọn orí ayélujára tá a bá sọ nípa ti ẹ̀ka ti orin tí mo ti kọ́ ẹ̀kọ́ nítọdún yìí òun ni òun ni má ṣe jẹ́ kí ohunkóhun má fi ohunkóhun fàlà tó pé látara àwọn ìpèníjà tí a bára wa ní tọdún yìí òun gbọ́dọ̀ rí dájú pé gbogbo ayé tó bá gbé gbọ́dọ̀ gbé dáradára tó pé tí kò bá sí àwọn gbogbo sí ohun papọ̀ gbogbo aláwà papọ̀ láti gbé ohun kan lọ dáradára tá a bá sọ nípa ti ìbáṣepọ̀ tí mo ti kẹ́kọ̀ọ́ twenty twenty òun ni láti dájú pé à ń ṣàbẹ̀wò sí àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí wa ó fi bẹ́ẹ̀ le fún gbogbo èèyàn dáradára ní ọdún yìí láti máa lọ látàrí covid-19 ìṣẹ̀lẹ̀ àríra wa oníkálukú wa lé gbogbo àwọn tí wọn kò rọ́wọ́ jájẹ gbogbo covid nineteen yẹn ó kọ́ mi láti fẹ́ràn ara wa láti máa ṣàbẹ̀wò sí mọ̀lẹ́bí ara wa dáradára eléyìí jẹ́ ohun kan tẹ́ pé mo kẹ́kọ̀ọ́ ní ọdún 2020 bákan náà ni má ṣe fi ohunkóhun fa àlà pàápàá nípa ti ètò ìlera rẹ àti ti orí rẹ dáadáa gbogbo ipá rẹ àti okun tó bá ní máa lò ó fún ohun tó bá dára nígbà míì o ní láti láwọn ẹ o gbọ́dọ̀ láti mi ò sọ pé kó láhùn sáwọn ènìyàn o mọ́ kó láhùn tí ẹ nípa ṣíṣe àyẹ̀wò ara rẹ dáradára kò sẹ́ni tó ń ṣe àyẹ̀wò ẹlòmíràn bí kò ń ṣe òwò tó bá ṣe àyẹ̀wò ara rẹ dáradára ohun tí mo sọ ni ká má náhùn sí àwọn ènìyàn ṣùgbọ́n àwọn tí mo sọ pé kó máa ṣàbò lórí ara kó máa wo ara rẹ nígbà gbogbo ẹ̀ ohun tí mo rí i pé kò fi bẹ́ẹ̀ dùn mọ́ mi nú ní twenty twenty ìgbà tí mo kó àrùn covid nineteen ìgbà tí mo wà ní UK ó jẹ́ ohun kan tẹ́ pé ah ó sọ pé ó yà mí lẹ́nu ìgbà táwọn èèyàn ń sọ lórí ayọ̀ ìdára mo ò fi bẹ́ẹ̀ ka kárakára másìkì rẹ̀ ṣùgbọ́n nígbà tí mo kó àrùn yìí mo mọ bó ṣe rí o òun ni ohun kan tí mo pé kò fi bẹ́ẹ̀ dùn mọ́ mi nú ohun tó dùn mọ́ mi nú twenty twenty òun ni eh, òun ni bí mo ṣe bẹ̀rẹ̀ sí ni máa rí wípé mo lè di ènìyàn tó dára dáradára nígbà tí ó jẹ́ mo rí pé àwọn àǹfààní oríṣiríṣi ló wà fún àwọn ènìyàn bákan náà mo rí pé mo túbọ̀ peléke sí nípa ti orin nípa ti ìmọ̀ ara mi ó yẹ kí tiwa lórílẹ̀ nàìjíríà ṣùgbọ́n kò sí àǹfààní fún wa láti kúrò láti orílẹ̀-èdè kan sí òmíràn mo ibi tí mo wà náà ni mo dúró sí ṣùgbọ́n mo rí pé mo ṣiṣẹ́ lórí ètò ìlera ara mi dáradára orúkọ mi ni Koyèjọ Owóẹ̀ṣẹ̀san ìtàn òmìnira mi èyí ni ìrírí mi fún ọdún 2020 ẹ ṣé púpọ̀.